kí n káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ti lọ lórí ayélujára nípa fọ́nrán fídíò ọmọ ìlú mọ̀ọ́ká Regina Daniel eléyìí tí ó fi fọ́nrán fídíò ọmọ náà sí orí ìtàkùn ayélujára rẹ̀ níbi tí arákùnrin rẹ̀ kan ti ń bá ọmọ ọ̀hún ṣeré tí àwọn olólùfẹ́ tó ń ti àwọn olùlò ìtàkùn ayélujára rẹ̀ sì bẹ̀rẹ̀ sí ní gbé oríyìn fún tí wọ́n sọ wípé kódà ọmọ yìí kò nílò láti jẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ kankan fún bóyá ọmọ ọkọ ni tàbí ọmọ ọmọ àlè pátápátá bí ìgbà tí àwọn ẹ̀wà bá jọra wọn ó ní ọmọ yìí jọ bàbá rẹ̀ àwọn olólùfẹ́ Regina Daniel lórí ìtàkùn ayélujára ni wọ́n ti ń sọ bẹ́ẹ̀ bí wọ́n ti rí fọ́nrán ọmọ náà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà olórin Don Jazzy ó ló ti fi èrò ọkàn rẹ̀ hàn bí ọ̀pọ̀ àwọn ènìyàn ti máa ń ṣe àìṣòótọ́ nínú ìgbéyàwó àti ìbáṣepọ̀ ìfẹ́ pàápàá àwọn ọkùnrin Don Jazzy ló sọ ọ̀rọ̀ yìí níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan wípé ọkùnrin mẹ́rin ló ń bẹ ní gbogbo àgbá àgbáyé tó jẹ́ olóòótọ́ sí aya àti olólùfẹ́ wọn wípé àwọn tó kù ni wọ́n jẹ́ ẹni tó ń yan àlè tí wọn kò sì ń ṣe olóòótọ́ lákòótán ó ní òun lè di ẹ̀dá ọ̀tọ̀ bí òun bá pàdé ẹni bí ọkọ òun o ṣùgbọ́n lásìkò tóun wà yìí òun kò lè dúró pẹ̀lú obìnrin kan láéláé ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ gbajúgbajà akọrin ẹ̀mí àdùkẹ́ gold ló ti fi ìkọminú rẹ̀ hàn bí ọ̀pọ̀ àwọn ènìyàn kan ti máa ń fi ìbáṣepọ̀ múni lẹ́rú tàbí sọ ní dídìdìrìn tí kò sì ní fẹ́ ṣe ẹ̀tọ́ tó yẹ kí wọ́n ṣe bí ènìyàn bá bá wọn ṣiṣẹ́. Àdùkẹ́ Gold ló sọ eléyìí di mímọ̀ wípé iṣẹ́ ẹlẹ́gẹ́ ni iṣẹ́ tí àwọn gbé dání léyìí tó sì ní í ṣe pẹ̀lú iṣẹ́ tó ń bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n ń bẹ lábẹ́ àwọn nítorí náà kí àwọn ènìyàn ṣọ́ra lọ́dọ̀ àwọn ènìyàn tí wọn kò ní fẹ́ mú iṣẹ́ ẹni lọ́kùnkúnnù tí ó bá bá wọn ṣiṣẹ́ látàrí ìbáṣepọ̀ tàbí ìfẹ́ tó sì ń gba àwọn ènìyàn Twitter aproko doctor òun ló ti wá sọ ní gbangba wálíà wípé ohun tí òun ju òun rí nípa àìsàn ara nílọ́ọ̀lọ́ yìí kò dẹrùn rárá ó ṣe àlàyé wípé láti ọdún 2022 òun ní òun ti lọ ṣe àyẹ̀wò tí àyẹ̀wò sì sọ wípé òun ní àìsàn kan tó ní ṣe pẹ̀lú ìdaṣẹ́sílẹ̀ ọpọlọ léyìí tó sì ṣe àkóbá fún ojú òun kan débi wípé àti ríran máa ń fa wàhálà àti wípé òun kò lè wo fóònù tàbí lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ látàrí bí àìsàn òun ti ń yọ òun lẹ́nu ó sọ ìrírí rẹ̀ bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ abẹ àti àwọn ọ̀nà ọlọ́kan-ò-jọ̀kan tó gbà kó tó di wípé ó tún padà dìde ó wá ń sọ wípé ó ń sọ eléyìí kí àwọn ènìyàn tí wọ́n ní irú àìsàn bẹ́ẹ̀ kí wọ́n má ro ara wọn pin tàbí kí wọ́n bá bàa di ẹni tí wọ́n ń dẹ́yẹ sí láwùjọ ó wá ní kí àwọn olólùfẹ́ òun má kọ̀mínú rárá nítorí wípé nípele nípele ni òun yóò máa ṣe àwọn fọ́nrán fídíò láti máa dá wọn lẹ́kọ̀ọ́ àti gbà wọ́n níyànjú ọ̀nà àátọ̀ lórí ìgbé ayé ìgbádùn nínú gbajúgbajà adẹ́rìn-pòṣónú Emmanuel Iwueke tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó mọ̀ sí Dr. Chris òun ló ti ń sọ wípé gbogbo ẹnikẹ́ni tó bá pe ara rẹ̀ ní ìyá tí ó sì jẹ́ wípé ọmọ rẹ̀ ọkùnrin gbé e lékè ju ìyàwó ilé rẹ̀ lọ á jẹ́ wípé irúfẹ́ ìyá bẹ́ẹ̀ ti kùnà gẹ́gẹ́ bí ìyá tó dára ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ làwọn ènìyàn tó ń bẹ lórí ìtàkùn ayélujára ti ń kọ sí abẹ́ ohun tí arákùnrin yìí kọ sórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ láti ṣàfihàn wípé kò lẹ́tọ̀ọ́ kí ìyá kí ó dúró gẹ́gẹ́ bí ìyàwó àti ìyá lọ́dọ̀ ọmọ tàbí kí ọmọ kó gbé ìyá náà lékè ju ìyàwó ilé rẹ̀ lọ kó sì jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọmọ náà bá ń ṣe kò ní lè dáṣe láì jẹ́ wípé ó gba àṣẹ lọ́wọ́ màmá rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ni àwọn olùlò ìtàkùn ayélujára ti ń kọ sí abẹ́ ọ̀rọ̀ náà lórí ìtàkùn ayélujára látàrí ohun tí Dr. Crazy kọ sí ìtàkùn ayélujára rẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ọ̀pọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń kí aya gbajúgbajà olórin Yẹtì Aláyọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí aya Aláyọ̀ melody singer bí ó ti ṣí ilé rẹ̀ tuntun aláyọ̀ melody singer òun ló lo ìtàkùn ayélujára tirẹ̀ láti fi fọ́nrán fídíò ilé ọ̀hún sórí ìtàkùn ayélujára láti kí aya rẹ̀ wípé ó kú oríire tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ gbogbo pẹ̀lú sì ń sọ wípé ó kú oríire ilé tuntun eléyìí tí olódùmarè jogún fún wọn ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán náà. olóore àgbọ̀ngbẹ̀ o ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin gbajúgbajà agbóhùnsáfẹ́fẹ́ Dàmílọ́lá Bánirẹ́ òun ló ti fi ìkọminú rẹ̀ hàn bí àwọn kan ṣe máa ń wo ara wọn gẹ́gẹ́ bí ẹni tí ó ní ẹ̀tọ́ kan ní ọ̀wọ́ ènìyàn látàrí bí wọ́n ti máa ń ya àbáramoore jẹ Dàmílọ́lá Bánirẹ́ ló fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára bí ó ti nawọ́ oore àti ọwọ́ àánú sí arákùnrin kan léyìí tí ọkùnrin ọ̀hún kò sì mọ oore kàkà bẹ́ẹ̀ ó ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé èèló leléyìí àti wípé kí òun fẹ́ fi owó ọ̀hún ṣe léyìí tó mú kí arábìnrin náà wá sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì fi ìbínú rẹ̀ hàn gidigidi tó fajúro sí ọ̀rọ̀ ọ̀hún wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ya abáramóore jẹ àti wípé wíwò tí wọn yóò máa wò ọ́ wọ́n ń wò ọ́ gẹ́gẹ́ bí ẹni pé wọ́n ṣiṣẹ́ owó sí ẹ lọ́wọ́ àti wípé ẹ̀tọ́ wọn ń bẹ lọ́wọ́ rẹ ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀. wọ́n ní ìmọ̀ pé mo máa pàdé anytime two o ṣiṣẹ́ owó sí mi lápò i just have the change in my car mo dẹ̀ pé òkè ojú lórójú ṣàánú you might really be hungry you might need the money mo dẹ̀ fún ẹ lówó tán and the next thing i'm hearing is that ah, aṣọ wo ta ma fi jẹun lélẹ̀ ṣé ìwọ ló rán mi iṣẹ́ àbomọ̀ kó máa pàdé mi títì. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká Warri Pikin tí ó jẹ́ adẹ́rìn-pòṣónú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń kí kú oríire ti àmì ẹ̀yẹ oníbejì eléyìí tí wọ́n fi dá a lọ́lá ní lọ́ọ́lọ́ yìí Warri Pikin ó sọ lórí ìtàkùn ayélujára Instagram rẹ̀ wípé pẹ̀lú iṣẹ́ àṣekára àti ìpinnu dandan ni kí ènìyàn dé ibi tí ó ń lọ lọ wípé iṣẹ́ àṣekára láìsinmi àti láìsàárẹ̀ òun ló mú kí àwọn ènìyàn rí òun gẹ́gẹ́ bí ẹni tó yẹ kí wọ́n fi àmì ẹ̀yẹ dá lọ́lá léètò ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí wípé lótìtọ́ àti lódodo òun ni àmì ẹ̀yẹ ọ̀hún tọ́ sí ọ yóò sì pẹ́ lọ́wọ́ rẹ kọrin kéṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká olórin ọ̀làmídé ni òye ti fojú hàn gbangba gbangba wípé yóò ti orin tuntun síta nínú oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí ọ̀làmídé àti kemuel ni òye ti fojú fojú hàn wípé wọn yóò fara hàn nínú àwo orin kẹfà èyí tí ń ṣe ti DJ Spinner tí àkọlé orin tí wọn yóò sì kọ yóò sì jẹ́ Bọ́ndà léyìí tí yóò jáde ní ogúnjọ́ oṣù kínní ọdún tí a wà nínú rẹ̀ yìí bí DJ Spinner ti kọ sórí ìtàkùn ayélujára Twitter rẹ̀ DJ Spinner eléyìí tó fi ayọ̀ rẹ̀ hàn sọ wípé láti ọdún márùn sẹ́yìn ó ní òun ti ń làkàkà táwọn sì ti ń gbìyànjú láti rí dájú wípé Ọlámídé Bàdóò kópa nínú orin yìí tí Olódùmarè sì ṣe ṣe àmì sí bí arákùnrin ọ̀hún ti ṣe Ọlámídé Bàdóò ti jẹ́ àwọn ní òó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní èèyàn bí ahun ní rí ahun re ó ní ọ̀rọ̀ tí ó gbẹ ẹnu ìlú mọ̀ọ́ká Pretty Mike kan lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti kọ síbẹ̀ wípé bí o bá mọ̀ ju ahun ènìyàn mẹ́ta lọ dájúdájú oníbàárà gan ni ìwọ pẹ̀lú nítorí náà ló ṣe ń gba àwọn ènìyàn nímọ̀ràn lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé nínú gbogbo tí wọ́n bá ń ṣe kí wọ́n rí dájú wípé wọ́n ń ṣe iṣẹ́ kárakára láì wojú ẹnikẹ́ni fún ìrànlọ́wọ́ nípa bẹ́ẹ̀ àwọn náà yóò lè dá dúró gẹ́gẹ́ bí ọkùnrin láwùjọ àwùjọ Pretty Mike ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn èèyàn ní ìmọ̀ràn nípa eléyìí tó sì ń sọ fún wọn wípé ẹnikẹ́ni tó bá ti mọ̀ ju ahun ènìyàn mẹ́ta lọ dájúdájú oníbàárà gan-an nírú onítọ̀hún tó sì ń pe gbogbo àwọn ọ̀dọ́ àti àwọn ènìyàn gbogbo láti dúró lórí ẹsẹ̀ wọn gẹ́gẹ́ bí akọni ènìyàn àti ẹni tó ń ṣiṣẹ́ kárakára. kò ní jù báyìí lọ fún àjàbalẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá wa fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ ká máa rántí wípé ìwà rere òun ni ẹ̀ṣọ́ ènìyàn rí dájú wípé ní gbogbo ibikíbi tí o bá ti bára rẹ jẹ́ kí àwọn ènìyàn mọ̀ ẹ́ gẹ́gẹ́ bí ènìyàn rere nínú ìwà ìṣe àti ọ̀rọ̀ ẹnu rẹ àjùwàṣe ó dàbọ̀.